they called me and then uh, yesterday as well àbúrò mi Sunday Igboho rang me and today uh, Saheed Shittu rang me we can can even show if you want me to show you their itemized their calls because they know the position I am there. why the important people do call me let me start with this uh, Saheed Shittu you all know Saheed Shitu. she he is a blogger Is an Islamic blogger ìyẹn Saheed Shittu ṣẹ́rí nílé ayé yìí ìlú tó ń tún irọ́ tàbí èlùbọ́ ó ní ìlú Nàìjíríà within our government that is why I said pé tí anybody bá ń jalè tó bá ń parọ́ when they accuse you just tell them you are emulating the Nigeria government okay kàṣí ẹ pé mi ò get involved nípa alufulani, because to God Almighty mi ò follow news yẹn really mo fi wo chat mo. really so I don't know what is going on on Facebook because àwọn others eruku others eruku ní má máa fi wọnú yàrá mi báyìí bákan gbé ní pátí wẹ̀ tán mo gbé Netflix sí mo sùn lọ tèmi yẹn so mi ò really follow deep deep ọ̀rọ̀ Alufulani Alufulani is the person I have his number I can easily call but just because I don't want to get involved because majority of times lots of times especially on Facebook tí o bá ti ṣe èèyàn kan ní orí Facebook ọ̀pọ̀lọpọ̀ máa ń team up lórí ẹni yẹn to bring the person down láti bá yẹ ẹni yẹn jẹ́ it might be true it might be an allegation so mi ò really research so deeper until ìgbà tí wọ́n pè mí lọ́tún àti lọ́sì so mo kí àbúrò mi Sunday Ìgbòho ọlọ́run á pẹ́ ẹ lé ọ̀rọ̀ Odùduwà láti ẹ̀tún sọ ọlọ́run á jẹ́ kẹ́mi ẹ̀ ogun mo dẹ̀ jẹ́ kó o mọ̀ lórí fóònù pé ọ̀rọ̀ òtútù àti o pè mí sí Sunday Igboho it cannot be possible kì í ṣe pè kì í ṣe èpè inú mo náà inú mi dẹ̀ tún dùn wípé gbogbo orí nǹkan tí mò ń gbogbo nǹkan tí mò ń sọ you people cannot even direct your speech láti máa sọ wípé àwọn ọba no ẹ má sọ pé àwọn olórí yín meanwhile you are referring to the kings there is nothing you can do within the Yoruba without the involvement of Yoruba leaders. And who are the Yoruba leaders? Your kings. And they are the haters of truth. Okay, bàbá tó ń ṣe Odùduwà tí mo ní wọ́n pè mí sí kejì lórí Facebook náà nípa ọ̀rọ̀ Odùduwà yẹn náà wọ́n bá mi sọ it's nothing tí wọ́n bá mi sọ ju ọ̀rọ̀ Odùduwà lọ wípé kí n tà láti bá wọn sọ̀rọ̀ Odùduwà mo ní ọ̀rọ̀ Odùduwà tẹ́ ẹ̀ ń pariwo you are all ranting and you are wasting your time without the involvement of the kings there's nothing possible mo níṣẹ́ rántí àmọ̀tẹ́kùn I told you the first day tí wọ́n launch àmọ̀tẹ́kùn it was like I was spitting trash àbí mo fẹ́ condemn àmọ̀tẹ́kùn mo ní kíní yóò ní manifest mo ní uh, is a public stunt pé stunt ni láti ẹ̀sọ́ọ̀tì government I said it ìgbà yẹn ìgbà yẹn gbogbo yín gbé ẹra kọ́kọ́rọ́ àmọ̀tẹ́kùn o ẹra aṣọ àmọ̀tẹ́kùn o nǹkan kan báyẹn okay now mo wá sọ fáwọn tó ń pè mí nípa ti àmọ̀tẹ́kùn mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín náà dàgbà ẹ máa dògbó ètò dẹ̀jù mí lọ nínú yín tó pè mí náà gbogbo yín àníwá yín tì òótọ́ lẹ́yìn ọ̀rọ̀ Odùduwà àti ẹ ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ni wọ́n ti ń jà fún Odùduwà látàyè Awólọ́wọ̀ ẹmọdún tí ẹ̀yin generation ti ń lẹ̀ ń pariwo Odùduwà ní ìsìn ẹ rántí pé àwọn generation kan náà ti pariwo Odùduwà wọ́n ti pariwo Odùduwà kan tó kú Odùduwà kò lè bọ́ sí tó bá kú díẹ̀ kò bọ́ sí báyìí àwọn Yorùbá yìí náà ni wọ́n máa ń snitch àwọn náà máa ń dàrú ẹran tí ikú tó fi pa Abíọ́lá ẹran tí pé àwọn Yorùbá ló wà nídìí ikú Abíọ́lá tí kò jẹ́ kí vote ẹ̀ kó manifest mo ní ok ẹnso mi ní ìsìnkú kí n get involved nípa ọ̀rọ̀ Odùduwà mo ní tí kò sí bí mo ṣe máa sọ̀rọ̀ Odùduwà tí mi ní sọ̀rọ̀ àwọn ọba Yorùbá because they irritate me a lot torí mi ò mọ́tọ́ balẹ̀ lórí torí tí mo sọ pé kí ni àwọn ọba Yorùbá balẹ̀ lórí wọ́n bá sórí àpò ara wọn ni wọ́n bá sórí bribery and corruption wọ́n bá lórí exhortation wọ́n bá lórí illegal mining wọ́n bá lórí eh, money trafficking wọ́n bá lórí human trafficking so wọ́n bá lórí àpò wọn ni even gan mo gbọ́ tó dẹ̀ sẹ́yìn pé wọn ò help family wọn ìyédè family wọn ni àwọn ọba àwọn aládé ṣáínṣáín ok Sunday Igboho sọ yìí pé òun rẹ́dì peacefully ló pé o ìsílẹ̀ tó máa pariwo tẹ́lọ̀ fi kanra mọ́ o peacefully láti lead Odùduwà campaign ó ní but òun ò lè ṣe the same thing with Gani Adams that is ààrẹ Gani Adams eh, ààrẹ ọ̀nà kakanfò he cannot do anything without the involvement of your Yoruba leaders which are the kings mo wá béèrè ìbéèrè kan lọ́wọ́ àwọn àgbààgbà tó pè mí yẹn wípé okay people are complaining they are giving an excuse wípé reason tí àwọn ọba ò ṣe get involved ní pé kán má bàa dethrone wọn but ìdí òyà wọn ba ni pé ìjà tí Odùduwà ta fẹ́ gbà láti mú wọn kó àwọn gan ló péjù tó pa fẹ́ mú wọn kó ní abẹ́ olóṣèlú ni torí ẹrú lẹ́gẹ́ èèyàn ọba ẹ má tanra yẹn má yẹ kínú yín dùn wọ́n ti sọ yín di cowards wọ́n ti sọ yín di ojo ló ń jẹ́ bẹ́ẹ̀ ojo ni yín àwa try láti fẹ́ restore honor yín àti afẹ́ try láti dignify yín nítorí ní ìṣẹ̀wò tó ṣẹlẹ̀ ní èkó ní two weeks ago buhari ó lọ kí ọbọ èkó olú èkó dìde lórí àlèfẹ buhari jókòó lé bóyá tí ó bá dìde bóyá wọn máa ṣí adékú olórí ẹ̀ wò nù ìtàn threatening yìí yẹn ẹ mọ̀ wípé Odùduwà yorùbá we are the largest population in Nigeria even not bigger than any other country in West Africa and then we are the ebi ò dẹ̀ lè we cannot lack anything torí pé kí ni sáà yìí mo ti mọ̀ mi mọ̀ pé àwọn ọba tó ń ṣe wọ́n ti pọ̀ rẹpẹtẹ pé àwọn ọba ń wa gold àwọn ọba àṣẹ nílẹ̀ Yorùbá a ní gold a ní diamond a ní bitumen ṣé bitumen wọ́n ń pè tó fi ń ṣe títì a ní kerosene crude oil ó wà nílẹ̀ yorùbá a ní timbers a dẹ̀ ní forestry ìlú tó ìrògàn a ríjì ju ilẹ̀ Ìgbò lọ ilẹ̀ yorùbá ó ríjì ju ilẹ̀ Ìgbò lọ Ìgbò epo epo epo ni wọ́n ń pè epo epo bọ̀tí nǹkan kan tí mo fẹ́ kẹ́yìn ọmọ yorùbá gẹ́gẹ́ bí kì í ṣe láti yín bó ṣe sọ fáwọn tó pè mí náà nìyẹn mo ní bí ìbá ṣe pé èdè mú ọmọ yorùbá ni tí èdè ò bá máa mú ọmọ yorùbá ìlú wa ní owó gan tó máa tó lè sustain wa tìlú wa lè fi dàbí united kingdom nílẹ̀ yorùbá lásán ni mò ń sọ o ilẹ̀ haúsá ò ní nǹkan kan o wọ́n kàn ní tására tására ilẹ̀ yóbò ò ní nǹkan kan o olúwadìdì bless asphalt and ẹ ṣe mo ní ọlọ́run really bless ilẹ̀ yorùbá gan tá a bá ń kígbe ẹ̀yin ọba yorùbá ẹ jẹ́ mi létí yín tí a bá ń kígbe pé fẹ́ gbódùdú wa ẹ wo ẹ wo oko ẹrú táwọn òyìnbó sọ yín sí tí ẹ bá sọ ha ẹ wò bó ṣe ṣí adé lórí Sànúsí ẹ wò bó ṣe ṣí adé lórí ọba Àkúrẹ́ kan and so on and so forth we want you to regain your respect because èyí bí wọ́n ṣe fi yín bí àwọn olóṣèlú ṣe fi yín sí abẹ́ bẹ́ẹ̀ kò dojú tì yín o ó ń dojú tì àwa èmi as a person mi mọ other people because wọ́n ridicule yín ọba ba lórí ohun gbogbo ni ọba ba lórí òṣèlú ìlú ni ká wá sọ pé wọ́n fi queen of england wọ́n fi saudi arabian king wọ́n ní wọ́n fi sára ara politics ayé ò ṣe rí ìlọkulọ ni wọ́n fi lọ yín ẹ̀gbin ni wọ́n fi lọ yín i don't know why you cannot endorse us to move on tí ẹ̀yin bá endorse wa this thing will be possible ó máa possible mo là á pọ̀ ok ẹ wo a slap in the, a, a slap in the face táwọn Haúsá àti Fúlàní ìfojú wa rí ẹ wo ikú Tolúlọpẹ́ first militant pilot tó kú ẹ wo kú ẹ ṣebí tí Tolúlọpẹ́ la pariwo ẹ mọ àwọn tó ti pa underneath tó ti pọ̀ tá a mọ̀ tó jọmọ Yorùbá nílẹ̀ Haúsá who are the Hausas there, there is a protest going on in Nigeria now from the north. From the north. They are saying enough is enough fún àwọn Haúsá ẹgbẹ́ wọn. Yorùbá does nothing. Ara yín lẹ̀ ń gbógun tì. Ara yín lẹ̀ ń dìde individual lẹ̀ ń gbógun tì. Meanwhile, iná wà lóru lẹ́yìn. Iná ó wà lóru lẹ́yìn. Anyway, if you are not declaring it, I will declare myself as the next president of Nigeria. I will float a campaign bó ṣe kàwé ju current president yìí lọ Buhari he holds number eh, primary six ebi ṣì ní diploma mo dẹ̀ ń ṣe BSc mi lọ́wọ́ and I will name it newborn party Democratic Party of Nigeria ètò ẹ sọ pé obìnrin ò lè ṣe president yẹn mo mọ̀ pé ẹ̀ ní gẹ́ ń ṣe o but máa da ìlú rú débi tó lápẹ̀rẹ̀ tó tọ́ mo sọ fún yín yẹn electronically tán bá kà mo máa wọlé. pàmà nínú gbogbo ẹ tó ti jẹ president nàìjíríà rí except eh, Jonathan nìkan ló ní PhD rí o tó dẹ̀ fi mutí ni gbogbo wọn bàbá bàbá Ọbásanjọ́ gan ṣẹ̀ṣẹ̀ ń lọ ṣe PhD ẹ̀ ni ó dẹ̀ kó ti wá parí ẹ̀ báyìí ó ti gba certificate ẹ̀. bí pẹ̀lú ìfúngàn tí ìbá fẹ́ parí BSc with my diploma I will contest àmọ́ máa fojú yín rí mẹ́wàá máa fi ojú yín rí màá bọ̀ I will raise my voice for the poor masses. Kaduna is now boiling. They are boiling for eh, they are protesting against the starvation. Starvation yóò dẹ̀ tún sí at least they are still supplementing their income. Wọ́n sì ń fún wọn ní owó nílẹ̀ Haúsá. Wọ́n ń ṣe pọ́n fún wọn ní palliative. Yorùbá ò rí kankan gbà kí ló dẹ́yìn ọba yorùbá ok mo sọ nǹkan kan fún àwọn àgbààgbà tó pè mí because all those àgbààgbà ààrẹ Gani Adams Sunday Igboho they are ready to float Oduduwa's ship they are ready to float it but they cannot do it without the support of the Yoruba leaders I don't know why you people are hiding inside your palace ní gbogbo Yorùbá nínú gbogbo nàìjíríà bó ní gbogbo sábà categorize gbogbo category nínú ilẹ̀ yorùbá ilẹ̀ haúsá àti ilẹ̀ ìgbò ọba ọba ilẹ̀ yorùbá ló ti pọ̀ jù ọba ta ní ilẹ̀ yorùbá wọn tó wọn bá two hundred thousand tó wọn bá two hundred thousand ọba ta nítorí ilẹ̀ yorùbá tóbi gan tí gbogbo yín bá wá dìde tí at least kárí ọba two hundred tó bá dìde wọn ò lè ṣe adé lórí two hundred ìlú ò dá oorun that is why ló ṣe jẹ́ yí pé kí ẹ fún yọwọ́ so ká lè ẹ fọwọ́sowọ́pọ̀ ní tẹ́ ẹ gbé greediness yín egotism yín because you are egoistic ẹ Odùduwà ìlú kan ló kọ́kọ́ gbadé lọ Odùduwà bàbá kan ló kọ́kọ́ bí kẹ́ gbé gbogbo shit yẹn kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan and we stand as one Yorùbá because a kàn sọ yí pé Ilé Ifẹ̀ ni ibi tó kọ́kọ́ ní Odùduwà kọ́kọ́ láǹdì meanwhile nǹkan kò lè ṣẹlẹ̀ ní ilẹ̀ ìbàdàn ní ilẹ̀ ìbàdàn kó mẹ́jọ lọ sí ibi tẹ́ pè ní ìfẹ́ kingdom discrimination is within yorùbá nǹkan kò lè ṣẹlẹ̀ ní ìjẹ̀bú bóyá wọn bóyá wọn gbalẹ̀ ẹnìkan ní ìjẹ̀bú ni kí abẹ́òkúta sọ pé òun fẹ́ lọ ṣe wọn á ní kó padà sí ìlú ẹ̀ discrimination gan wà láì within the yorùbás ebi ọmọ tẹ́ fi ń pera yín ní seniority ẹ̀yin ọba yìí mi ìmọ̀ tẹ́ fi kla kí ni kí ni classification yín for being a senior senior each other superior than each other kí ni classification let's judge it by money the richest king in in, in within Yorùbá is uh, eh, Akinrintan he is the richest king òun ò tiẹ̀ wá ibi títí yẹn tiẹ̀ wá sú mi níbi ọ̀pá ọ̀rọ̀ Akinrintan yẹn sú mi dé I don't know the kind of woman he is he's not getting himself involved in Yoruba's culture ìjọ wo lẹni tó grant interview olólówó jù ní gbogbo ilẹ̀ Yorùbá pátá àsọ̀bà kò dá sí ọ̀rọ̀ kankan nípa Fúlàní kò dá sí ọ̀rọ̀ kankan nǹkan kan tí ọba Kírìtàn gùdù ní pé kó máa yan àwọn ìlígù ọba nílùú òyìnbó kó máa yọ kó máa fi ẹ̀sọ́ ti local government kó máa sọ pé òun yan ọba Dublin òun yan ọba London òyìn tó kàn gùdù tó nǹkan ń ṣe kiri nìyẹn ló jẹ́ kí n lè disvalue ẹ̀ as a responsible Oba. Oh, it's not a responsible Oba. I will give you everybody one by one. Torí mo fẹ́ fẹ́ wẹ́n tó superior nínú gbogbo yín gan. Tó superiority tẹ̀ ń jà fún yìí gan, ẹ fi ń balẹ̀ Odùduwà, ẹ fi ń da kí ni Odùduwà ẹ̀rú ni. Because tí yóò bá sí unison ní ara láàrin yín, unity. If you are not working in accord, we cannot attain this Odùduwà. Mi ò rí kí ọba kan kó ṣe ṣíṣe rí anniversary kí Akínrìntàn kó lọ rí then akérésìtàn ìwọ ló dẹ̀ ń claim oníwọ ni the first yorùbá king tí a bá fẹ́ wò mo lè appoint her as the first yorùbá king with the little knowledge tí mo mọ̀ nípa story yorùbá torí pé kí odùduwà tó sọ̀kalẹ̀ odùduwà is an alien is an alien is a ghost kò níyà kò ní bàbá àǹjọ̀nù bọ́sọ́rin bọ́sàárín yín ni òun lẹ̀ ń adopt ten worship tí ò ní ibẹ̀rà grandi kí Odùduwà tó àwọn ìlú akínrìntàn ni wọ́n wà ní Ilé Ifẹ̀ ẹ tún ti ń jà ẹ jẹ́ kán bú mi ẹ fi wọ́n lẹ̀ they don't have anything good in their life tí wọ́n bá jà yẹn wọ́n wà disappointed ni wọ́n wá disappointed ni wọ́n rò pé iṣẹ́ ńláńlá lèmi máa ń ṣe èmi ò dín pẹ̀lú individual iṣẹ́ tí ó gbèmí lọ ilé ẹjọ́ lèmi máa ń ṣe iṣẹ́ tí èmi ó ra káàdì sọ́rí tí màá fún wọn ní kóòtù pé sọ́rí iṣẹ́ tí èmi máa ń ṣe díẹ̀ ìgbàgbé sọ́rí lọ sísí ò lè kí abọ́ lára mi. nígbà tí ẹ jẹ́ kí n sọ fún yín yorùbá yìí lẹ ṣépè fúnra yín láti bẹ̀rẹ̀ ọjọ́ àríyànjiyàn lẹ fi dálẹ̀ yorùbá sílẹ̀ àti rí peace láàrin yorùbá yẹn gan àti ní Odùduwà gan bí mo ṣe ṣàlàyé fáwọn ọmọ nínú ìròpó lè possible ẹ ti kó ègún síra yín because ibo ni ilẹ̀ yorùbá gangan àwọn olókọ́kọ́ ń gbélé yorùbá ṣé mo lè bí ọmọ òyìnbó kọ́ yìnbó fún mi lóyún ní ìsìn kó wá jẹ́ precious gift kí wá sọ pé àwọn tí mo ti bí tẹ́tẹ́lẹ̀ àbúrò ni wọ́n ẹ jẹ́ ká ro kinní yẹn èyí ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa jà ẹ fi wọ́n lẹ̀ mi fẹ́ ka kọ́mẹ́ǹtì ẹ fi wọ́n lẹ̀ àwọn fámìlì Odùduwà ló ń jà wọn ò lórí sun ẹ fi wọ́n lẹ̀ jàre ní tó ń ṣe kú all what I know that nobody can provoke me nobody tẹ bá níṣẹ́ ẹ̀kọ́ gómìnà yín tẹ bá fẹ́ gbé wá ẹ gbé wá ebi òun ṣiṣẹ́ individual I'm above all those shit gbà mo kọ́kọ́ bẹ̀rẹ̀ blog in two thousand and twelve mo ń ṣiṣẹ́ Odùduwà mi ń ṣiṣẹ́ Odùduwà mi mi ò ń ṣiṣẹ́ individual iṣẹ́ tí ó gba sorry card ni are you sorry i'm sorry ó tán iṣẹ́ tèmi ń ṣe nìyí. ok nígbà tí ọlọ́run dá ọ̀run òun ayé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀yìn ènìyàn ló kọ́kọ́ àmọ́ ó kọ́kọ́ dẹ́ranko ó déwé ó dá gbogbo ẹ̀ta bá lò wò bọ́ọ̀lù ṣe kírètì ilé ayé ó dá ádámà tẹ́fà Adama àtẹ́fà wà ń bímọ wọ́n ń bímọ ilẹ̀ áfíríkà tó di dúdú ni ádámù àtẹ́fà ok ọdún wo ló du tábà bí yín dẹ̀rẹ̀ gan dúdú àti gbogbo yín pariwo yìí gan ọdún wo ló jábọ́ you don't know ṣé ẹ̀ ń sọ fún mi nísìnyí pé ádámù àtẹ́fà tó náà ń bí tó bí ìsọ̀ tó bí gbogbo ẹ̀ yẹn so ọmọ tádámù àtẹ́fà bí Odùduwà wà nù wọn kó sínú wọn Odùduwà ò lórí sùn wípé kọ́ ipò dúdú à bìlíìfù yìí gan ló ń jẹ́ kíyà máa jẹ wá nílẹ̀ yorùbá bí àyàn gan ló ń jẹ́ kíyà máa jẹ wá ní yorùbá and i'm saying it i'm expecting your court letter who cares you can gag me you only get a sorry card okay. nígbà tí mi ò bá yín gà tẹ́ ẹ tún bára yín gà bíbá ẹgbọ́n náà ṣé wọ́n fìgà bí fún yín ni. about my own opinion opinion of actually i'm not in a position to answer anybody you can write any derogatory comment i don't care that is ara èdè tó ń dilẹ̀ yorùbá náà ní sẹ́ mo ní àríyànjiyàn ẹ wá lẹ fẹ́ gbódùdúwà ọ̀rọ̀ dùdúwà èmi ń sọ tèmi in my own perceptive ẹ̀yin náà sọ ti yín ní ìsìn ẹ̀ tó ń bára yín jà á ah, ta ló ṣépè fúnlẹ̀ yorùbá báyọ̀ lọ́hùn sẹ́yìn ilẹ̀ fẹ́ gbódùdúwà ìjà yìí ni lóńgò tó fi mọ́mọ́ yorùbá ìjà ni nílùú onílùú ìjà ni nílẹ̀ wa gan ìjà ni. ẹ̀yin kan ka viewers èèyàn mẹ́rin tó ń pè ẹ bá mi ro viewers wọn mọ́ tèmi ẹ bá mi ro mọ́ tèmi ẹ bá mi ro viewers wọn mọ́ tèmi ẹ jẹ́ n súnmọ́ bí kẹ́ lè gbọ́ mi dáadáa. ádámà tẹ́fà wọn ò ń ṣe òyìnbó ó kọ́kọ́ dá Do àwọn host of angels wọ́n ti wà before Adam and Eva nígbà tó lọ́n dá wọn ṣé wọ́n jábọ́ ni torí lọ́wọ́ sọ pé wọ́n jábọ́ according to the Bible he created them with the mud and breathed the life into into the mud or they become kini human being are you getting me wọ́n dẹ̀ di èmi are you getting me so let me ask you something now ádámọ̀ àti éfà olọ́lọ́run kọ́kọ́ dá ẹ lè confuse mi jẹ́ gbójú kò bí comment máa gbójú kò lọ́dọ̀ yín nìsí jẹ́ gbójú kò bí comment ó ní ọlọ́run kọ́kọ́ dá àwọn náà dẹ̀ délé ayé wọ́n ń bímọ wọ́n ń bímọ wọ́n ń rẹ̀ sí wọ́n ń bímọ wọ́n ń rẹ̀ sí wọ́n ń bí sí wọ́n dẹ̀ ń rẹ̀ sí wọ́n dẹ̀ ń gbáyùn títí tó fi bímọ tó dọ̀ Abraham generation Abraham generation Adam and Eve àwọn wo ni Sherry, eh, this is Tony King <laughs> àwọn Tony King ẹ rọra ẹ rọra ṣépè bíbá yìí Tony King ti gbé àwọn àbìlù ó ti gbé dé alálẹ̀ tó ń tẹ̀lé wa gangan ni Tony King Tony King is not a woman being alálẹ̀ tó ń sọ fún mi olóńda Facebook rẹ̀ ẹni àwọn kan ti ń tà wọ́n ti ń ra ìyẹn da kírìtọ̀ bọ́tà kírìtọ̀ gò wùwà gẹ́gẹ́ bí olórí ọba he's not getting himself involved okay kò sí lára àwọn ọba yorùbá tó lè sọ pé kí ló dé Sowore ọmọ yorùbá ni ẹni kó sá ó sá ẹni kó fi tọwọ́ ẹ̀ lẹ̀ ó fi tọwọ́ ẹ̀ lẹ̀ kí ilẹ̀ tó ń fẹ́ kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ nípa yẹn. so àríyànjiyàn alálẹ̀ kan kò ṣẹ̀ṣẹ̀ kò ṣe pé fún yín àbí kílẹ̀ máa sọ pé ṣe alálẹ̀ náà ni ta ló ń jẹ alálẹ̀ ta ló ń jẹ oúnjẹ bí ọlọ́run ni ẹ alálẹ̀ máa ń ṣe pé ìkiri ni àkùfẹ́ dá falálẹ̀ ló fo lálálẹ̀ yòó ṣe mo bí alálẹ̀ is an angel light angel ni ẹyẹ máa sọ ẹ ti rí alálẹ̀ fìlò ṣẹ́kẹ̀ yọba gan the way they are even chanting alálẹ̀ ó yẹ kó ju tì o tó máa ń jà bí kan wọ́n ní alálẹ̀ so ẹ̀yin ọba yorùbá ẹ̀yin lẹ ń da orí facebook rú wọ́n ní alálẹ̀ yín ló ẹ̀ ṣẹ́yìn àkàtà àsọdọ́ nìyẹn àní òsì rẹ̀ pọ̀ láàrin ọmọ yorùbá ìṣẹ̀dì kẹwàá sùn spíìsì alálẹ̀ ló ń da facebook rú. oh god nǹkan kọ́mẹ́ǹtì tẹ́ ẹ bá fẹ́ ká sọ̀rọ̀ nípa ilẹ̀ yorùbá wọ́n yẹ kí n dákẹ́ ìbéèrè tí mo bẹ yín lẹ́rìí ni pé Ìjẹ̀bú has been in existence before uh, uh before Odùduwà so láti kékeré lẹ́tí láti kékeré ní Yorùbá ti ń ṣòjòrò ọ̀rọ̀ Yorùbá dàbí ọ̀rọ̀ Ísọ̀ Ísọ̀ Ísọ̀ Ísọ̀ àti èkejì ẹ̀ṣẹ̀ Jákọ́bù lèkejì ẹ̀ ni tí wọ́n gbé ẹ̀gbọ́n fún àbúrò tó ń gbé àbúrò fún ẹgbẹ́ àwọn kankan tí kọ́kọ́ ń gbé orílẹ̀-èdè àgbáyé ẹ̀dẹ̀ mú orísun wọn ẹ̀mẹ́ni tó bí wọn ẹnìkankan lòun jábọ́ okay ẹ̀yin ọba yorùbá ìbéèrè kan mo dẹ̀ fẹ́ kí mi ò ní kẹ́ dá mi lóhùn ẹ lọ dá wa lóhùn láti múlẹ̀ yorùbá dùn ká lè mọ̀ pé lóòótọ́ you are with us in this struggle don't support Odùduwà mi ní kẹ́ support ẹ̀ tẹ́ bá lè sọ fún wa especially me ma believe pé Odùduwà ò ní bàbá yín ọdún wo ni Odùduwà sọ̀kalẹ̀ you don't have a history book in the museum ẹ jọ̀ọ́ ọjọ́ wo ni Odùduwà sọ̀kalẹ̀ ṣé Odùduwà dóbò ṣé Odùduwà dóbò of course wọ́n ló dóbò ó bímọ wọ́n ló bímọ ok tábà máa sọ ṣé Odùduwà náà lẹ pé ìbò Odùduwà lẹ lẹ fẹ́ gbà gbígbà tẹ̀lé bóyá torí ẹ̀ bóyá torí ẹ̀ lẹ ṣe rí Odùduwà gbá o bóyá kẹ́ ẹ lo orúkọ mi bẹ́ẹ̀ pé ọmọ Yorùbá bí kankan bóyá yẹn lẹ ṣe rí Odùduwà I'm serious o Odùduwà sẹ́ ta ló bí Odùduwà ibo ló ti jábọ́ ojú ta ló ṣe jábọ́ tẹ bá bèrè story history ìlú òyìnbó ẹ máa rí ní archive tá bá bèrè tilẹ̀ Haúsá ẹ máa rí ní library wọn ọdún wo ni Odùduwà sọ̀kalẹ̀ ta ni Odùduwà ẹ ló bá àti ẹ̀gbọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sán pé kó ìbáyẹn ẹ ló bá bàbá kan tó ń ṣe oògùn tó máa ń bọ òòṣà ọ̀ní ó bá ń bẹ̀ ni o ta ló bí ọ̀ní ìbéèrè ni nígbà tó dẹ́fẹ̀ tẹ́ ló tún fẹ́ kú padà ó wá ní gbogbo àwọn ọmọ òun ó fà lé ọ̀ní ìrìṣà lọ́wọ́ ó dẹ̀ bá ìwọ́n nígbà tí Odùduwà jábọ́ ó bá ọ̀ní ìrìṣà adé ah, ah, Yorùbá èdè wa ò lè yéra wa tá a máa fi kú torí pé èdè wa gan ò yéra wa lájọ tó ti dálé Odùduwà torí pé àwọn tí ẹ bá ṣé oyè yín nìsọ́ dàbí pé nìsín kégbégbé mi nìsín kí n jábọ́ sí Àbújá ṣe kàn mọ̀ bọ̀ mi ṣé wọ́n lè tìtorí ẹ̀kọ́ lé Buhari lọ onírìṣà ah, kò ní dáa fún ẹ òfò ló máa ṣe ah, ah. mo rò pé gbogbo ẹ̀yin tẹ́ pè mí nípa ọ̀rọ̀ Odùduwà mo bí ẹ mo fẹ́ kẹ́ máa kọ kọ́mẹ́ǹtì bí kẹ́ bá lè mọ̀ wípé kò lè sí ìrẹ́pọ̀ láàrin ọmọ Yorùbá títí ayérayé Yorùbá máa ṣe ó máa ṣe ẹrú Nàìjíríà kù because tí ò bá sí unity tí ò bá sí accord dédé wo ò bá yéra wa ẹ ẹ lè gbà láíláí bẹ́ẹ̀ bá ti ẹ òkè lámúrúdu ta ló tún jẹ́ lámúrúdu ṣé yẹ ọmọ Odùduwà ní lámúrúdu there is a confusion in Oduduwa's life who is Oduduwa okay ẹ jẹ́ kí wá bí yín léèrè ó jábọ́ ṣé bàtò wá jábọ́ ẹ ló kú fọmọ́lẹ̀ ta ló sin Oduduwa gbóni wọ́n sin Oduduwa sí ṣé gbé náà ló tún gbé lọ. ẹ jẹ́ ká fi ojú àgbà wò a fẹ́ mọ rí Ọ̀rúnmìlà ta ló tún jẹ́ Ọ̀rúnmìlà who is the one ta ni ok ta ni ìyàwó Odùduwà ẹnìkan béèrè onípẹ́ ta ni ìyàwó Odùduwà bóò ló ṣe bímọ. èmi rò pé èpè tó ń ja ọmọ Yorùbá tó fi máa ń jà tó fi ń bínú ara wọn tó hàn rólógo sójú tó mọ̀ ta gbogbo èpè àti ìpilẹ̀ṣẹ̀ wá nítorí pé láti ìpilẹ̀ṣẹ̀ wá ni ah mi ní báyìí kí ọ̀jọ̀gbọ́n kan ẹnìkan ṣoṣo mo máa fún láyè ọ̀jọ̀gbọ́n ni o obìnrin tí ò bá mọ̀ tàn gan kó má pè ẹni tó ṣe Yorùbá ní skul ni o ẹ má pè o mi fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnìkan pé ṣoṣo dẹ̀ ni mo fẹ́ bi ẹni yẹn léèrè pé ṣé Odùduwà bá èèyàn nílé Ifẹ̀ ìbéèrè ò fàjà tó bá bá èèyàn dé ó lè ní Yorùbá ẹ ṣe máa gbẹ́gbọ̀ fábùrò yorùbá ò lè parapọ̀ tí bí láyé fi sọnù Oduduwa is not existence is your belief you believe in Oduduwa does not mean I should believe in Oduduwa òdúró lẹ ṣe ẹgbọ́n ọmọ bàfọ́sùn àwọn wo ló ń gbélé yorùbá ta ló ń gbé nílẹ̀ àwọn ló ń tàtàn rà nílẹ̀ yorùbá ẹ ṣe àṣọ Oduduwa tó kàn jábọ́ ẹbọra kan incubus lódùdú wa náà is an incubus is a fallen angel ó jábọ́ bẹ́ẹ̀mi náà ṣe jábọ́ as a fallen angel so yẹ yín ẹ àfi bẹ́ẹ̀ ṣe mọ́ ọbọ èmi ẹ ebi gan ló yẹ kẹ́ máa pè mí sí Odùduwà so ẹ jẹ́ èyí tí màá sọ fún yín nìyẹn it's so confusing it's highly confusing because ebi I don't believe in Odùduwà ó jábọ́ nbì kan nígbà ó jábọ́ ẹ ó tó pọ̀ ńgbò bímọ tó pọ̀ gbà tó wá fẹ́ kú ó wá yan ọ̀ní ìrìṣà ní next of kin kí ni ṣe dàbí pé èèyàn tí ń gbé ní ilé Ifẹ̀ kó dùdú àtó jábọ̀ ó dùdú àṣewájọba yín ẹ ó dòdò ó wá fi ọbẹ̀ ó wá fi ṣíbí kó yín lọ́bẹ̀ gẹ ní jìbìtì ló wá lu jìbìtì nílẹ̀ Yorùbá kó má jẹ́ pé ìyẹn gangan àrẹ̀mú ìbàdàn you are right kó má yẹ pé ìyẹn gangan ni èdè wo ò fi bóyá àwọn tó bá nígbà tó dúdú àjábọ́ tó wọ́n ń tà nílé Ifẹ̀ àwọn tó ń rà nílé Ifẹ̀ bóyá àwọn yẹn ló wá gégùn fọmọ Yorùbá wípé ọmọ tó sì jábọ́ ẹ fi ṣọ̀gá lórí wa ègún ń bẹ lọ́rọ̀ yín o èyàn ọmọ Yorùbá ègún Odùduwà is called ah sorry mi mo whatsapp mi mi ò kú mo mú sọ̀kalẹ̀. okay nínú ẹwà àwọn àwọn turkey èèyàn bíi tèmi lára turkey they love each other àwọn náà dẹ̀ ní state tiwọn náà tẹ́ bá ti pẹ́ dáa wọ́n gbúdọ̀ fún ara wọn gan ẹ wo South Africans they love each other ẹ rí i pé nǹkan kan wà ń bẹ ṣáà ta ló ta ta ló ṣépè fún yín lẹ̀ Yorùbá náà tọrọ yín fi rí bó ṣe rí. bóyá how many wife ni Odùduwà have where did they á <laughs> dáa fún yín ẹ bá mi bèrè o ìyàwó mélòó lọ ànígbà tó ok Odùduwà ẹ ti ń worship ẹ ó ti fẹ́ ìyàwó sí Ilé Ifẹ̀ ìní ibà tó kú bolẹ̀ sísí ṣó tún disappear ni dẹ́nu ṣe pé gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ bọra gbogbo yín woman being kọ́ ni yín torí pé woman being ò lè máa wùwà bẹ́ẹ̀ ṣe ń wùwà ẹ̀yin yorùbá lè ń balẹ̀ nàìjíríà gẹ̀ ẹ̀yin yorùbá lè gẹ̀ kí àwọn yorùbá kún achieve aim and objective wọn tó bá ku díẹ̀ pé kún achieve ẹ̀ báyìí tó bá ku díẹ̀ kún achieve ẹ̀ báyìí kí ló máa ń ṣẹlẹ̀ bóyá wọ́n sọ pé wọ́n fẹ́ gbódùdú àwọn ti ṣe mítì nǹkan báyìí o ẹ ṣé o bàbá sàkà nǹkan kan tó bá ti mọ̀ ẹ̀ báyìí àwọn náà wọ́n ti lọ sọ fún àwọn sẹ́yìn ò rí pé kì í ṣojú lásán ni kì í ṣojú lásán nílẹ̀ nàìjíríà dẹ̀ ni yorùbá ni wọ́n yàn jẹ jù yorùbá ló ń jìyà jù nínú àwọn tó ń wọṣọ jù nílẹ̀ yorùbá nílẹ̀ nàìjíríà yorùbá ni. ọ̀rọ̀ yín ní ìdìpé kí n fi kankan rìn ẹ máa jà o ètò bá ti tó mi nù ìyá yín ni ẹgbẹ́ wá kí n gbó padà èmi ò dé anybody ló mọ̀ iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì lèmi dẹ́ ń ṣe mẹ́sì. ẹ yẹ ṣe rí ọ̀rọ̀ mi bí ìsọkúsọ ni ọ̀rọ̀ mi bí kíni bí ìsọkúsọ kò ní pẹ́ kó tó yé yín. It's a simple arithmetic gbogbo ìgbà tí Yorùbá bá ti fẹ́ achieve aim wọn wọ́n fẹ́ jẹ president ni wọ́n fẹ́ jẹ léyìn ni wọ́n fẹ́ jẹ tọ̀hún ni kí ló máa ṣẹlẹ̀ ìjà máa bẹ́lẹ̀ ìjà máa bẹ́lẹ̀ <laughs> eléyìí ni Odùduwà is a kidnapper <laughs> can I call to larry the real history eh, you can call him jẹ́ màá mú fóònù mi nù báàgì ní ìsìn kó ṣe pé kò yé mi ni mo fẹ́ kẹ́ ẹ̀ láyé mi ṣó possible kẹ́ ẹ ti bímọ kan tẹ́lẹ̀ kó wá sọ pé ẹbí wá bímọ mi wá ní ọmọ yìí o ní ní òkìkí rẹ̀ máa kan o ṣé é pa àwọn tẹ̀ ti bí tí tẹ̀lẹ́tẹ̀lẹ́ àwọn olúwo ló wà nbẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí Odùduwà yóò fẹ́ gbé wá ẹgbẹ́ agbọ́ntara wa kọ́mọ̀ ìpínyẹ̀ náà ṣe rí Odùduwà gbà látàyè owó lọ́wọ́ látàyè Akíntọ́lá kọ́mọ̀ ìpínyẹ̀ náà ṣe rí Odùduwà gbà are you getting me bóyá tá a bá lórúkọ mi torí pé sísí mi we need Adifala to explain adífálà kọ adíwégélè ni ọ̀rọ̀ adífálà lélẹ́yìí ẹ kò yé mi ní and again tẹ́ bá tún wà mọ̀ kankan nípa ìtàn Yorùbá tí mi ò ṣe kí ní the explanation àwọn èèyàn mìíràn nígbà mìíràn ìtàn Yorùbá eléyìí á wọlé nísìn á ní Odùduwà ata ló ń ta ìmí àtún pè wọlé á ní irọ́ o àríyànjiyàn tó wà nínú sítórì Odùduwà torí pé kí ni ìwé ìtàndà ẹ mọ ìyẹn ọba sẹ́yìnbó ẹ̀yìn ọba náà ẹ lè pé o <laughs> ẹ lè pé o tọ́ni pé kí ni kó má yẹ pé yẹn ni o ní sẹ́ pé èdè ẹ̀yìn ọba gun òye ra yín ẹ̀yin dẹ̀ ló lórí wa táwọn wò ẹ̀yin la pé ẹ máa lé you can use alálẹ̀ name ẹ bóyá ká gba alálẹ̀ kò tí ẹ̀ yí mi tẹ̀ lè lò woman bill alálẹ̀ alálẹ̀ òwèrè wo ni alálẹ̀ kankan ò sí bí kankan. ó ní mo ti ní mo máa sọ fún màámi why not ask about the history of Yoruba? I disagree with you today you don't know Yoruba history so ask and you uh, favour Williams dìdìrín ni ẹ mi yẹ ṣe máa ṣe programu yìí yọtọ ti ń ṣàlàyé fún mi gbogbo different different different version ni mò ń gbọ́ tó bá lọ sórí YouTube gan ìwọ gan ṣọ́ọ̀tì bí ẹ láyé alálẹ̀ ni dìdìrín Uncle Odùduwà ìwọ tó pe ẹfẹ fún ọṣọ ti bí wọ gan àwọn bàbá wa ṣe é rí wo ṣe sọ pé mi mọ sórí yorùbá ọmọdé sì ti mi fi lọ kílẹ̀ tá a fi mọ àbẹ̀bí kílẹ̀ tá a fi mọ sórí àbẹ̀bí àti òjò ìwé aláwìyé a sì ń sọ ìtàn igbó ọdẹ nínú irú ìfìtàn yẹn ṣì wà kí ló dé tá a dé tán Odùduwà kí tó ìtàn Odùduwà tó bá wà ó yẹ kó wọn ṣe publish ẹ̀ fún wa nígbà táwọn primary school tí wọ́n ṣe wọn kọ́ wa ní ajá ńgbà àbẹ̀bí lọ sóko ó gbéṣu kò sí ìtàn ìwé Odùduwà ẹnukálukú kọ́ nǹkan version ẹ̀ ni dídìrín. mama you are just looking relaxed ọ̀rọ̀ relax àbáyé sọ̀rọ̀ dùdú ọ̀rọ̀ relaxation lè tún sọ. so ṣẹ́ni yorùbá àkàndá ṣẹ́ni the senseless people are the yorùbás the brilliant people in terms of books new education are the yorùbás. alálẹ̀ is old now no alálẹ̀ wa lọ́dọ̀ mi o alálẹ̀ ọ̀dọ̀ mi lálálẹ̀ ń gbé ọ̀dọ̀ mi lálálẹ̀ ń gbé ẹ ẹ ní láti máa wá lálẹ̀ kiri mọ́ alálẹ̀ olóbami lọ́sọ ẹ̀rí pé ó jẹ́ kẹ́gàn ẹ̀gẹ́ dùn ni ẹ̀jẹ̀ ká pa ṣẹ́ni sọ́ni alálẹ̀ is a different version tẹ́pẹ́ wọ orí YouTube náà is a different version ẹ ẹ okay kí ló dé àìtí why did you what Ifagbemi, what did you really know about Yoruba? You are the first Yoruba problem. Ifagbemi, Òkìkíọlá, Adífálà, ikú òjijì ni ó pọ̀. Mo ti sọ pé mi ìfẹ́ rí babaláwo ń bí. Ṣé mi sọ pé kí ifá babaláwo mọ ifá yẹn ni ó pẹ́ kú? Mi ì dẹ̀ fẹ́ blọ́ọ̀kì èèyàn but ẹ̀yin babaláwo mo yéé tì yín tẹ́bà fẹ́ sori burúkú tẹ́bà fẹ́ kókòrò náà fún ẹ má kọ́mẹ́ǹtì sí bí o. Ẹ má pẹ̀lú Ifágbèmí, ifá kankan ò gbé ẹ o, ìpọ́njú ló gbé ẹ kò sí nǹkan kan tó gbé ẹ o, mo yéé tì o má jẹ́ tún bẹ̀rẹ̀ èpè o olórí burúkú àbẹ̀bí bẹ́ẹ̀ ni àbẹ̀bí àti òbí àríwé rẹ̀ kà ìgbà wọn bí ẹ Ifágbèmí four one nine orí Facebook ìgbà wọn bí ẹ ọmọ kékeré ní orí bọ́ọ̀mù ẹ̀ ṣègùn bíi ti tòlótòló ẹ olòṣì fi pẹ́ẹ́nì ròbò àbúrò ti kabọ̀dì I, I even read I even read that Oduduwa used. I even read that do I use rope to climb down from the sky ìtàtúngbọ́ nìyẹn dìdìrín ifá wèrè ẹ má I ẹ o ẹ má blọọkì ifá yẹn o ẹ jẹ́ kó máa ó wá kọ́ṣẹ́ ń bí ni nǹkan tá à ń sọ gan nìyẹn àwọn kan ní Odùduwà pé ó fi rope okùn ó rọ̀ ó fi jábọ́ àwọn kan sọ pé láti Saudi Arabia ló ti wá ẹ dá mi lóhùn yọ gèlè sí Odùduwà gèlè gèlè ó jẹ́ gèlè Odùduwà tó bá dàbí rọ mo dá àríjìyàn ńlá fi dálé Odùduwà ẹ má fẹ́ bá fẹ́ bá yẹn fọ ẹ má fọ Odùduwà ṣe pé fún mi o ẹ má fẹ́ fọ Odùduwà ṣe pé fún mi o God is kind ẹ wọn ló jábọ́ látọ̀run ẹgbọ́n bàtọ̀ wá ń jábá bọ̀ ṣé ó fìfo ló bá lé ayé ni it's a question ìbéèrè òsì fàjà ṣé gbà tó jábọ́ yẹn ṣé òfìfo ta ló jábọ́ wá bá it's a question Odùduwà Odùduwà máa wá sọ́dẹ̀ tó bá dàbí èpè ká kúlù fòdùdùà fòdùdùà kọ ẹ ebi ò morúkọ tẹ́ pera yín lẹ̀ Yorùbá o ebi ò tí mo kọ tẹ́ yín o. wá o ìwọ tó sàmì láti Canada jẹ́ kórè ò pé o jẹ́ kí orí ẹ̀ ò pé i'm watching you mo mọ̀ kó ń wò mí o tí mama ó ní elegant lady èyí eh, tí mama fẹ́ London bá ti fẹ́ ìgbà tó wà ṣàn góòdè mi ì fẹ́ kí ló tó ń tó sinmi láti Canada ah má tó sinmi o o ti mọ rẹ o àwọn tá a jọ ṣe kékeré London ni kò dẹ̀ ìsinmi ó dẹ̀ ń tó sinmi lẹ́nu ijọ́ mẹ́ta kí ló tó ń tó sinmi. ó fẹ́ jẹ kókò arúgbó ẹ jẹ́ ká kó lórí Odùduwà torí ọ̀rọ̀ Odùduwà gan-an ó dẹ̀ kó lẹ́tìkẹ́ tó fẹ́ kọjá rádaràda Odùduwà kọ. mo ń bi yín léèrè ẹ̀yin ọmọ ọ̀sìn irú dìdìrín tó sọ̀rọ̀ tán ní ìsọmọ ọ̀sìn ni o yẹn dìdìrín tó ní ifá ifá sọnù tífá ògbè yẹn mo ń bi ẹ́ léèrè sẹ́ lámúnúdùn Eh, ẹnìkan ní lámúrúdu came from Arab country tá ló tún jẹ́ lámúrúdu ṣó tún yàtọ̀ sódùdùwà ṣe rí wípé ṣe rí tí mo tẹ́ láti ṣe ni pé mo fẹ́ kí a guarantee guarantee àwa Yorùbá lọ́wọ́lọ́wọ́ and i'm very very sure àwa Yorùbá mo fẹ́ ká ṣe nǹkan kan tá a bá fẹ́ kéde wa kó dọ́gba tá a bá fẹ́ rí Odùduwà tá a bá fẹ́ ní pírẹsidẹ́ǹtì as Yorùbá ẹ jẹ́ kéde wa àní ta ni Yorùbá ta ni yín èmi ìṣọmọ Yorùbá mi ò nílùú ta ni ọmọ Yorùbá ìbéèrè tí mò ń béèrè nìyẹn. ilé iṣẹ́ kan wọlé dé o tí ń dẹ pẹ̀lú tọmọ lọ́wọ́ ọ̀gá fún gbogbo ilé iṣẹ́ gbogbo ilé iṣẹ́ mo iléeṣẹ́ tó ń pèsè ètò ìdánilẹ́kọ̀ọ́ káwọn lóyìnbó ń pè ní training lóríṣiríṣi àwọn ọ̀nà wọ̀nyí o ní gbogbo ẹ̀yin tẹ́ ṣe ìtọ́jú àwọn àgbàlagbà tàbí aláìlera lókè òkun káwọn lóyìnbó ń pè ní care àmọ́ láti ìgbà tí ẹ ti ń ṣe àwọn iṣẹ́ wọ̀nyí owó yín ò lọ sókè ojú kan náà ló wà bí ewé ojú omi ìrọ̀rùn wá dédé o iléeṣẹ́ ten support ó láwọn kan tá à ń pè ní mandate tó sọ̀rọ̀ nípa àwọn ìpele tẹ́ ìyá gbọ́dọ̀. and so on and so forth for more information you can contact them on the phone number. Um, I see their phone number. And they are even discounting um, the course. Uh, they said uh, choose any six, any six course for hundred pound, mm. or one for thirty pound. Mm, that's so cheap. You can see, with all these safeguarding children, uh, understand your role and duty care. So you contact them on 074 26 56 6335. 07426566335 contact um, support for your care needs please i will implore you not to call in because if your number show i don't know what to say don't show your number okay okay alufulani for people carry rumors that saeed is in jail he's not in jail i spoke to him yesterday and today he's doing fine and I, I don't know what is so important as about being arrested being arrested if you're a blogger you're a competent blogger you are saying the truth look you see me now I've never been arrested but I've been to the court twice for two cases I wish I would be in the court more in future because in Nigeria if ah happy birthday uh, Omewe show love to Bolaji Akins happy belated birthday. Uh, let me tell you a brief about uh, Elijah Bolaj Akins. Hmm. kẹwàá ní kí ni irú àwọn yẹn kan fi wé sílẹ̀ wọn lè fi wé sílẹ̀ torí n tó lọ́run ṣe bẹ̀bẹ̀ nínú ayé ẹ̀ Bọ́lájí Akins tẹ́lẹ̀ ní láyé àtijọ́ ti yàtọ̀ sí Bọ́lájí Akins sí o tán pé ní Bọ́lájí Embassy ọlọ́run ṣe oore fún un kò sí nǹkan kan tó ṣe lẹ́sẹ̀ lọ vọ́tò kò sí nǹkan kan tó ṣe lóòótọ́ ló ṣubú nínú store wọ́n dẹ̀ award ní over two million dollars ó dẹ̀ fún ó fáwọn bloggers kan mm, ó fáwọn èèyàn nínú ẹ̀ àwọn ọmọ ìwé wọn béèrè ó fún wọn ó dẹ̀ sọ fún mi mi ò ní láti dárúkọ ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún Bọ́lájí Akins agbàládùúrà wípé kí ọlọ́run jẹ́ kó bá ojú rere kéèsì yẹn ó dẹ̀ rí ojúrere kéèsì yẹn ní last year òun náà ti wá di ẹni tó ní estate lẹ́kọ̀ọ́ ó ṣe gbogbo ẹ̀ two million dollars is a lot of money is a lot of money ẹ̀ bórí bá pẹ́ nílẹ̀ ó dire ẹ wá dúpẹ́ pé lẹ́yìn tó ń ṣe ọjọ́ bí ẹ bóyá ìgẹ̀ta ló dẹ̀ ṣe ni ó ṣe nínú owó ó ṣe nínú ó tún wà Nàìjíríà ó tún rọ ọmọ ọmọ ọmọ ẹ ó ṣe nínú àlàáfíà Bọ́lájí Akins ó ti ń tẹ̀lé wa tipẹ́ ó wá sí bàdé mi tí mo ṣe ní two years ago ní Ireland ó wá ó dúró ti ni ni ìjọ yẹn náà mo máa rí for the first time adúpẹ́ orí Facebook kan náà láti mọ̀ wọ́n wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wàá ṣe sixty two million dollars yes. ẹ ẹ rí pé kò fi bẹ́ẹ̀ bóyá rí pé ní ah, àṣẹ tí owó bá ti dé ìwà oníwàlẹ̀ yẹn mọ́ ń wù ẹ pé kí n bú yẹn mọ̀ ẹ má bù kí n dá mọ̀ too much money ni èmi náà jẹ́ ń bẹ̀ o jẹ́ ń bẹ̀ o bó ṣe wà yẹn kò lè sanwó mi tán láéláé tí ó fi kú àmọ́ jẹ́ ń bẹ̀ tó yẹ yìí ó dẹ̀ fún gbogbo àwọn ọmọ ìwé kan náà fún wọn lówó ó ṣe gbogbo ẹ̀ ó ti gbà láti last year o ẹ má lọ sínú inbox yẹ o ó ti gbà láti last year ó háwó fáwọn èèyàn ó tún lọ sẹ́kọ̀ọ́ fáwọn kan lówó ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run i tap into it ah tẹ bá mọ̀ bàtí kéèsì yẹn ti wà pending bọ́lá jí ekìnsì ó ti yàtọ̀ o èé o two million dollars ẹ mọ̀ pé tí lọ́ọ̀yà bá máa ge tó bá máa ge kò sí ní one million dollars àdọ́wọ́ ẹ̀ màmá ọlọ́mà màmá màmá kú sísìkiri ni ara àwọn tó ṣoríire nínú ìwé ẹ one billion naira <laughs> inú ọmọ bí Bọ́lájí Èkìtì pé ẹgẹ́ ń sọ àti láti ẹ̀mú tó ti ń gùn mí kí n sọ mo tọ́ ń bu ẹ̀ Bọ́lájí Èkìtì yóò yà yóò ẹ̀tẹ́ máa ń bu kiri yóò ra ìyá láyà yẹn pa ibú owó màmá oníbùkọ̀ lálẹ́ òun wò yẹn ibu owó ó wá sínú ewé ní ásídẹ́ǹtì la fi mọ̀ ó dẹ̀ wà successful pẹ̀lú ásídẹ́ǹtì yẹn ògo ni fọlọ́mọ ọba òkè ò ní kúkú òjijì o àjọ máa péjú ṣe sixty kọ́lọ́ba kó coronavirus sixty ni àjọ máa péjú ti ṣe ni ọ̀rẹ́ mi Basiratu embassy ah iye oníyà American lọmọ láti ilẹ̀ ẹ pé kó kọ̀mẹ́ntì mo ti sá lọ ah abájọ tèmi náà ń wúwo níwà ẹ kó ti sá lọ kánígbà kan ni yóò mọ kọ́mẹ́ntì ó kọ́mẹ̀ntì bó ṣe rántí ó ní ìyá mi aláṣàbí ti kọ́mẹ̀ntì ó ní ìyá ewé ìyá aláṣàbí mi adé i love you <laughs> bọ́lájí embassy inú mi lẹ́dùn ó invest yẹ dáadáa ó ṣe gbogbo ẹ̀ mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé owó náà ṣojú ẹ̀ ní ẹ̀ bí àná ní ìta sọ pé ti yẹ kán dé ẹ lóhùn kí ló dé tẹ̀ ń gbé gègé lé owó yẹn kí ló dé tẹ̀ ń gbé gègé lé ó ti san deposit owó ilẹ̀ rẹ̀ gan ní Turkey airport tí ò tí ì ṣí ni ah, bọ́lájí ti yàtọ̀ o ah, bọ́lájí ti yàtọ̀ o ah, ẹ pé bọ́lájí ekizẹ̀ ní fìdá lálẹ́ ó ti fi tẹ̀ wá lórí péjì láti gẹ̀ ó dẹ̀ fún lórí ìlísà àwọn ilé ẹ́sítéètì tó rásì bẹ́ẹ̀ nǹkan kan báyìí mo bẹ́ẹ̀ dúpẹ́ bọ́lájí inú mi dùn gidigidi ni ìyá àdìgbò kan ara wa nínú ẹgbẹ́ ìwé nation iwájú iwájú lọ̀pọ̀ ẹ̀bì tiwa ó mọ̀ ọ́ rí sí àní orí ń gbé sọnù bí ìṣe bí ọmọ kò sẹ́ni tó bá wá dòwò pọ̀ tó ń pàdánù ìjọba pàdánù ọlọ́run á yọ ni èyí tó bá kù tó bá fẹ́ wá ṣiṣẹ́ bí bíbà yìí dùmarì yóò yọ wọ́n síta ni yóò fà wọ́n lọ yọ bí jìgà yóò fà wọ́n yọ bí jìgà ẹgbẹ́ olówó tó ń ṣẹgbẹ́ olówó nìyẹn and today again let me continue of the topic I want to do we want to change our name our brand we want to change our name and our brand happy birthday to you Bọ́lá jẹ́ happy birthday to you Basiratu happy birthday to mama olówó happy birthday to you Bọ́lá Gẹ̀mbàsì how old are you now seventy years Ah, o mọ̀ pé ìbá bẹ́ẹ̀ sọ pé twenty one ìgbẹ́láyè èsì èèyàn máa ń fi èèyàn máa ń fi éèjì kún éèjì ni àwọn ìṣòkò ọmọ tó bá dúpẹ́ rẹ̀ tó bá jẹ́ thirty àti thirty five gímì náà bẹ̀rẹ̀ fi kún. àódàyúnà ah, gba rolex àódàyúbọ̀lájì ah, àódàyúnà bọ́lájì ah, akins ah mo dúpẹ́ o a ní ìyá aláṣàbí wọ́n máa ti pọ́dún mẹ́rin lọ́wọ́n dáhùn lóhùn àmúlá gbàdúrà ni mo níjọ́ tó bá dé báyìí bọ́lájí mi ti gbowó mi tán o mi ti gbowó mi tán o mi ti gbowó mi tán o mi ti gbowó mi tán èmi ò ní ìmọ̀ díẹ̀ lọ títí ayérayé ni. Hmm. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run òkè. Okay okay since gbogbo yóò lè define ní tí oúnjẹ Odùduwà ẹ ebi o ìwọ̀nba lèmi máa restrict campaign mi lórí Odùduwà torí pé kí ni ẹ̀yin kò mọ orísun yín àríyànjiyàn tẹ̀m̀bẹ̀lẹ̀kun má tó yìí kínú ẹ má dùn sí ìjọ torí just like jọ́tí Bọ́lá Jíbí pé ní pé final case wọ́n ti release check tẹ́ bá rí ariwo tí mo pa ń bí báyìí because mo bó ní nǹkan yọ ó di dandan kí tètè mi náà dára èmi ń jowó olówó kò sí tó kàn mí jẹ́ kí n gẹ dẹ̀ lèmi tí n bá ti ń gẹ màá sọ fáyìn yòókù píbi tí mo ti ń gẹ yẹn dọ́jẹ́ ti yín náà níbẹ̀ ntílé ayé gbà ní ọlátúnjẹ yìí odùbájọ tokunbabọdẹ ẹrin ọ̀rẹ́ mi good dressing lovely good olú ọlátúnjẹ odùbájọ ta lọ̀rẹ́ ẹ̀ mo mẹ̀rí mi ò lọ sí boys and girls school báwo mo ṣe jẹ́ ọ̀rẹ́ tó ní tokunbabọdẹ ẹrin ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹ̀ ń bo dídìrín jọ́ o ṣé tó pé mo ní mo mọ Bọ́lájí Akins jọ jọ jọ jọ ẹ mọ̀ yìí pé mo sọ fún yín pé ṣé rí àwọn lẹ́sìsì bàtà tí mo nílé ó ti pọ̀ jù torí pé wọ́dúróòbù mi kéré mo kàn máa ń da gbogbo aláwọn aṣọ mi ti mi ò rántí tí mo ti rán láti fi three years mi rántí mo ṣẹ̀ṣẹ̀ lọ kó wọn fún télọ̀ mi eléyìí náà ṣọ́ọ̀bù royal texas mo ti rà liverpool street má ti pe àbúrò mi pé wá máa sẹ́ndì two thousand bá mi ṣàwọn ó lè gbà mí yóò ṣàmẹ́ta gbọ́dọ̀mà lánilẹ́ta náà àǹtí mi mo fún yín lóní one thousand gan wà pọ̀ márùn mo nírọ̀ mọ́jẹ̀ wo one thousand bá ti kọjá sí six hundred ní ilé ìwọ̀ àdúpẹ́ lọ́wọ́ náà. let us continue a sọ̀rọ̀ nípa autism ókè kí n parí ti afa alufulani àti saheed saheed. ó sọ wípé kò ṣojú mi èdè ló ṣe ọ̀dà rétí bó ṣe jẹ́ fún mi wípé alùfúlàní ti ń kọ̀lẹ́kìtì owó mọ́ṣáláṣí láti ṣe two thousand and seventeen wípé ó kò kọ́ mọ́ṣáláṣí yẹn kálí mi mọ ìgbà mi ò lè control ẹ̀ bó ṣe máa ṣiṣẹ́ Saheed Alfa Saheed but mo máa sọ kọ́kọ́ fún yín pé ìṣe tá a máa ṣe tó máa wo ìrìn ṣe tọ̀gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó ṣe òṣè mo ti connect ẹ̀yin méjèèjì papọ̀ rí tá a ti ṣe mo ṣe three way calls rè even gan eh, utas Jamiu inú ẹ̀ le gan o ìjọ tí mo connect tẹ́mi àti utas wà lórí fóònù tí mo connect ẹ̀ torí mo máa ń láìkè kí gbogbo yín máa mọra yín mo rí pé ẹlẹ́sìn kan náà nìyí náà oní utas ṣí ẹ̀ mo bẹ̀ parí ẹ̀. ó dà pé wọ́n ní mi tí ìbálò Fùlàní sọ̀rọ̀ but mo gbọ́ tẹ́nìkan sọ mi ò ń lówó ṣáàtì tán ni mo gbọ́ fèrè níbi ṣáàtì kan tó sọ yìí pé àlùfọ̀lá ní pé ẹni tó bá fóun lówó kọ́ńtẹ́ndà rìsíìtì fún àwọn but mo gbọ́ ni mi ò fẹ́ gbàgbọ́ jẹ́ òbẹ́ máa rí fóònù àlùfọ̀lá ní torí business kìíní mò ń lò ní àlùfọ̀ ah ó ṣe lórí fóònù mo gbọ́ ni mi ò fẹ́ gbàgbọ́ nítorí èmi mo mọ àlùfùlání mo mọ̀ wọ́ náà mo mọ wùtàs mi ò rò pé kankan nu yín béèrè owó lọ́wọ́ mi rí torí bóyá tó pé mi ò pèyè fáájò ìtí mo máa ń sọ nìyẹn àfáà gbowó lọ́wọ́ èèyàn pásítọ̀ gbowó lọ́wọ́ èèyàn kí ilẹ̀ lọ bá wọn fún ojú kòkòrò ló máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ yín dọ́dọ̀ wọn you are looking for a miracle ìdí ìsèmi ò wá mú miracle àlùfùlàní kò lè sọ pé kí n dáwó mọ́ṣáláṣí torí mi ò wá mírèkù mi ò ẹ̀ bá pé àlùfùlàní rí wípé ogún lé lórí Facebook kó bá mi bọ́ sórí awọ mi ò lè ṣerú ẹ̀ láìláì mi ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ni mi lè pe Genesis náà wípé Genesis o ogun ayé ń lé mi lọ torí Genesis ò lè ṣẹ́ ogun ayé mi wòlíì kan kò lè ṣẹ́ ogun ayé mi pásítọ̀ kò lè ṣẹ́ ogun ayé mi torí pé ogun tó wà láyé tiwọn gan ojú tèmi lọ ebi kò lè ṣẹ́ ogun ayé yín ìtẹ̀wé fi ń jẹ́ lọ́wọ́ mi tí gbogbo ọjà mi fi ń jẹ́ ni wípé ọlọ́run ní kó jẹ́ ni kì í ṣe agbára mi torí pé ọlọ́run fi àjùlọ wọn orílẹ̀-èdè àgbáyé pé mo ti fún yín ní nǹkan tẹ́ ẹ lè lò ẹ̀yìn káwọn oṣù àtàjẹ̀ kọ́ máa lò láti fi ba ti yín jẹ́ téèyàn ò bá kọjá yìí ẹ̀ gbígbẹ́ mo ti dé láyé pásítọ̀ ò gbá mi rí àfá ò gbá mi rí torí pé kí ni ìjọ téèyàn bá ti bìlíìfù pé gbogbo téèyàn bá ń gbé kọjá gbogbo téèyàn bá ń ṣe láyé yìí bá a ṣe kọ́ ni bá a ṣe kọ́ ni àìníṣẹ́rù àìníbẹ̀rù wọ́n ní àìmásíkò ló ń dààmú ẹ̀dá o ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló o. ẹ jẹ́ kí ẹ wo déètì kí n tó pé wọn kábàárì pé a mo ti pè rí o ìgbà tí mo ti bá a sọ̀rọ̀ kẹ́yìn September nineteen mi ò bá yá wọn máa gbé. okay one ní ọ̀dà line kẹ pé september nineteen ó kàn máa ń yà mí dábàá pé mò ń pélé mò ń pọ́n mo lè fi ti saheed hope tipẹ́ tí mo ti fóònù náà sọ̀rọ̀. ok alùfìlà nígbà owó mọ́ṣáláṣí kò kọ́ kí lẹ̀ ń kọ́ mọ́ṣáláṣí fún wọn fún kí lẹ̀ ń kọ́ ṣọ́ọ̀ṣì fún wọn fún ṣé property ilé baba yín ni tó máa ti kọ́ tán ṣẹ́yìn wọn máa wíìlì ẹ̀ fún it doesn't make sense to me it's like you are building an office for a businessman mo ń ta ewé nìsín kí wọ́n á ewé o ẹ̀dáwó ilé ewé o ṣé orúkọ yìí mo fẹ́ fi kọ́lé ewé ni ìbò orúkọ ara mi nífi kọ́ ẹ̀dáwó ṣọ́ọ̀ṣì o ẹ̀dáwó ṣọ́ọ̀ṣì ẹ ṣe máa dáwó ṣọ́ọ̀ṣì fún yàn so tẹ bá dẹ̀ ti já tẹ bá dẹ̀ ti dáwó ṣọ́ọ̀ṣì fún yàn tẹ bá dẹ̀ ti wù yín tẹ bá ti dáwó ṣọ́ọ̀ṣì fún yàn kí ló ṣẹlẹ̀ ẹ ti fún wọn nìyẹn oní àlùfùlà ní pé òun ló pe fóònù ẹ̀ wá engage yí pé òun ló pe ọlọ́pàá in conjunction of um, àwọn kankan èmi náà ti gbọ́ láti ìta tẹ́tẹ́rẹ́ tán ní àwọn kankan àwọn kankan olórin kan nǹkan kan báyìí àtọmọ gáréèjì kan. number one Nigerian police you don't get involved on any matter on social media it's only in Nigeria I do see the police arrest people abusing each other on social media. It, it, it, has been written in the constitution in abroad that if you cannot stand the heat on Facebook or anywhere on social media, you delete yourself. ọlọ́pàá máa ma sọ fún mi pé wọ́n ń bú àwọn náà but they don't have power to arrest anybody regarding the social matter ló ṣe jẹ́ pé tí ẹ bá gbé mi lọ sí court ọlọ́pàá wá kàn wí pé ọ̀rọ̀ social media ni. It's not a personal attack. It's not a physical attack. Ìwọ about ti wá I don't even know I don't want to get involved but ẹ eh, ti mo tẹ́ láti gẹ̀ẹ́tì àlùfùlání bí àlùfùlání bá gbá àwọn èèyàn tí àlùfùlání bá gbá àwọn èèyàn ó kù ó kọlọ́ kọ́lé lòún ṣòwò. okun okun ọlọ́run nǹkan tí mi ò ṣe kí fẹ́ dá sí ọ̀rọ̀ individual Saheed mo kó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó lóòsì ní ìtìmọ̀lémọ̀ ìtí mo ṣe fẹ́ dá sí ọ̀rọ̀ Facebook ni pé ẹlòmíà kàn hate èèyàn for no reason I'm a living witness tí ẹlòmíì bá pè wọlé nípa mi pé ṣe ẹ̀ tí ẹ̀ rí iye ewé yẹn mo dẹ̀ máa sọ pé kò sẹ́ni tó mọ̀ tàn mi tó pé mi ì lọ́rẹ̀ láti kékeré ni I've been in Europe for a decade for a decade kò sẹ́ni tí mo bá ṣe ọ̀rẹ́ tímọ́tímọ́ wọlé wọ̀de rí kò sẹ́ni tí mo bá ṣe ọ̀rẹ́ níbùn kan ní Ireland bí àbí lè lóhùn rẹ̀ jà láti kẹ́tọ́ ti bí mi ni mo máa láìkì máa dárin mi láìkì máa kọ́ rẹ̀ láti kékeré ni ọwọ́ ìyá mi mo dẹ̀ ti mú kinní yẹn torí ìyá mi náà lọ rẹ̀. ìtí mo fẹ́ kọ́ àmọ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ religion nílẹ̀ Áfíríkà wọ́n ti sọ fún kì í ṣe Christian nìkan o àtẹ̀mọ̀ pé lórí burúkú làwọn bá mi tẹ́ máa fẹ́ máa sọ̀rọ̀ àwọn lórí burúkú làwọn babaláwo yìí mi tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ wọn torí ẹyẹ àṣà wọn tó fi ń fò mo ti bà ẹyẹ àṣà wọn jẹ́ kò ní dáa fáwọn ìyá wọn òṣòwò náà nìkan àwọn yẹn ò lè lágbára láyé tó ń fi kú mọ́. ayé òkú yẹn jẹ torí ayé ti ń sọ fún yín tipẹ́tipẹ́ àwọn ènìyàn ti ń sọ fún yín for years wípé religion is a big scam it's a big scam to a womankind wọ́n fi religion wọ́n fi ń scam wọn lálẹ́ áfíríkà ni gbogbo ariwo kí a mú microphone lọ́wọ́ ká máa pariwo yẹn scam ni because my bíbélì tells me pé àdúrà ìdákẹ́jẹ́ I'm not in support of any religion I'm spiritual I don't believe in any religion and majority of the pastors tó ń bú àwọn pásítọ̀ ẹgbẹ́ wọn wípé ní ṣọ́ọ̀ṣì àwọn ò ṣe bẹ́ẹ̀ bàbá ńlá irọ́ ni baba ńlá irọ́ ni they are both of the same feathers ìlara ló kù ìlara ni bí church àwọn àwọn ò ń ṣe bẹ́ẹ̀ o. Eh, Pinky Payo so Joko Tade is jinxed with a bad luck that is why she no that is Nigeria Nigeria is, is just a no it's a dead country including the police they are dead they realize they should not have arrested her mo sọ fún yín pé ọlọ́pàá ìlú òyìnbó mo máa sọ fún yín wípé we don't get involved o lè lọ report èèyàn lọ́dọ̀ ọlọ́pàá they can only caution the person unless you volunteer to take the person to the court yourself àwọn ọlọ́pàá nàìjíríà kò yẹ kó máa arrest ẹ̀ pé wọ́n búra ó lè níyín if you are hearing me Nigerian police You are lifeless. There are loads of things to be arrested. Go and arrest the senators and the commissioners. If any you know, ọlọ́pàá lu ìmọ̀ if you don't want to be insulted, if people are bullying you on Facebook, get out of there. We don't have control over social media. Gbogbo nǹkan Nàìjíríà is awkward. okay. mi ò yẹ Saheed àwọn nǹkan tó lè ṣe yẹ mi ò fẹ́ sọ mi ò fẹ́ sọ látẹnu mi because you are still in Nigeria and you know Nigeria is a lawless country I won't be able to deliver those messages nǹkan tí oníyàlùfà ni àníṣe pẹ̀lú àwọn evidence to send sí mi èmi ò kì í èmi ò ń ṣe abániwárọ̀ tá a rí dá èmi ò tíyàn sínú problem o tó bá fẹ́ kí n sọ Nigeria police they are blinded with bribery and corruption they can do none and undo this na logo ẹ̀ nìyí na mo dáwọ́ jọra ni láti last year mo máa ń yọ mo máa ń yọ ọ lónìí ọlọ́mọ yẹ kí rogun pé mo fẹ́ yáwó lé ni màá lọ fi yáwó and when I get up I will show you the certificate like I'm saying, abusing any pastor, abusing any prophet or prophetess, abusing any alpha, abusing any babalawo is a cup of tea.